òjijì. bẹ́ẹ̀ bá mọ erin bẹ́ẹ̀ gbọ́ code zero one four seven. ẹ kú alálẹ̀ lóhùn fọ́náfọ́ná yàgòyàgò lánàá ń tóhùn àrùkòkò ọwọ́ kókó ńlá fi wọ́gẹ́ ọ̀wọ̀ṣà ńlá fi wà fún. mumi ó máa bẹ́tà kẹrù dáadáa o ẹrù kẹ tó ṣe orí ẹ̀ máa pé nígbà tí bá jẹjú ìyá ẹ̀ òró là bá jáde jẹkújẹ ò ní jẹkú ní kẹkẹ. ẹ dàgìrì ẹ dàgìrì ẹ dàgìrì ọmọdé ní ìyẹn dàgìrì àgbàdo ìyẹn dàgìrì. alo máa ń ṣe bíṣì báyìí o alo o sọ bí tó gbé two million dollars sí nínú ilé àbíkábẹ́ bí. ọ̀rọ̀ sàlùmọ̀ mọ̀ mi bí kan bá mú kan wà nú ayé náà ni wọ́n sùpọ̀ láwọn tèmi àmọ́ bẹ́ẹ̀ ṣe ń léwa ètò yìí ní ti di tàn ṣóṣù. lọ́pọ̀ oníṣù pọ́níṣọ mẹ́tò oníṣoríire. nípa ẹ̀jẹ̀ àṣìjẹ́. wọ́n ti gbàgbé ní wípé a kì kọjọ́ máa yọ. Yeah. <laughs> Jesus. Higher, let go. ṣe bọ̀rọ̀ àkọ́kọ́ sọ oníjìbìtì ṣe bí ẹ kúkú ni òótọ́. surely reap yìí ló borí pẹpẹ ọ̀la ìyàn ogun ọdún jóni lọ. there is nothing you do that won't come back to you. show. afternoon, students. Doctor. ṣé kìí ṣe pé mi ni all right all right. all right there i'll give you a call. I would like to have a private discourse with him and I'll be happy if you can excuse me. All right. Okay. Doctor. Jameson. mo ti sọ fún ẹ wípé kí ẹyẹ má máa bà sórí igi tí ò lẹ́ka mọ́. òwe èèyàn ò yé mi tó. ó fi hàn wípé òkú tó o sin ẹsẹ̀ ti yọ síta your last operation and I've told you times without number to watch it watch your back now ọ̀rọ̀ ẹ o ti dé student affairs wọ́n ti set a panel lé lórí Yes, in two days' time, wọ́n máa kọ So I'm going to advise you a very good one. Láàárín ọjọ́ méjì sísìn, o láti solution. Is either you pipe low, clean all the mess up, or you disappear. In two days. Two days. Jimson, the ball is in your court. Play the way you like. Dr. Aremu. Who reported me? Simisola Atoyebi. Big just walk away. gently gently ẹ sorry, oh. o. sorry, má sáré ẹ má ní problem. ẹ má sáré sorry, má ní problem. ẹ má sáré ẹ má ní problem. ẹ sáré gently we have for you gently. my girls shiver. You know what? We're just going to enter this car. We're not here to watch you, okay? <laughs> tó dẹ̀ yẹ pé ó ń fojú hàn torí gbogbo ibi tó gbé ibi tó ti gbé tẹ́lẹ̀ àti ibi tó ń gbé kó tó di pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àti dé gbogbo bẹ̀ ààrí ó dàbí pé ó ti fẹsẹ̀ fẹ́ ṣùgbọ́n gbogbo ibi tó tún wá ń jẹ̀ sí náà àwọn ọ̀rẹ́ wọn ti ń fún wa ní lead tó lè jẹ́ ká mọ ibi tó wà mo kàn máa bẹ àwọn òbí ẹ̀ náà nìkan kan fún wa níbi ọjọ́ mẹ́ta péré three days wọn gbọ́ good news. three days. yes yes yes sir. three days <laughs> ẹ̀yin lẹ ní three days o. Oh ẹ̀yin lẹ́ni three days o tẹ́ ẹ̀ bá mú bọ́ọ̀ yẹn wá in three days n tó máa ṣẹlẹ̀ ayá yìí lẹ́nu because tèmi fẹ́ ṣe tẹ́lẹ̀ ó jù yẹn lọ. Eh, no no no no no don't tell me ọmọ obìnrin kan ṣo tí mo bí nìyẹn náà ẹnìkan nìkan lè lóun ṣù tàbí ah, ah, ẹ wo tẹ́ ẹ bá rí bọ́ọ̀ yẹn mú n tí máa ṣe fún yín. in fact àwọn sọ three days mo mọ̀ pé pápẹ́ta dẹ sílẹ̀ fún dídọ́dọ́ kò mú Only matter three days in two days we can we can apprehend this guy. yeah yeah yeah yes yes yes this boss is right. emu o. o beta o o beta. emu o emu ah, ah babe kill on so. Only ó your past student ẹgbẹ́ rẹ̀ ó dẹ̀ wá ìbẹ̀wò dẹ̀ ń pìtì ẹ̀ kí ló tó yín pìtì ẹ̀ ó institution tá a anybody to bá ṣẹ̀ sófin wọ́n máa fún penalty to tọ́ ni náà. bùbú yìí nice. ó nice ẹ́. jọ ṣé màmá parọ́ ni olófojú ara ẹ rí yìí o. ọmọ na james ni o ah and this guy nice. Ah! ah ó nice àbí kí ló ń sọ ọ ní pé student ẹgbẹ́ ó dẹ̀ ń sọ pé nice why tó máa ló nice. nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn kí ló wá sọ everybody kàn sọ pé ó pààyàn ó pààyàn kò ṣàṣẹ́ni to rí ibi tó ti pààyàn. ẹ eh, ẹ eh, kò sẹ́ni tó rí níbi tó ti pààyàn wo tó bá jẹ́ pé ìkan nínú àwọn fámìlì ẹ̀ òun lọ́pàá ṣé wàá máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. i don't get i wonder. ó ṣe bẹ́ẹ̀ náà. wo guy jẹ́ kí n sọ gọ́gọ́ fún ẹ tí wọ́n gọ́gọ́ fúnra ẹ̀ bá wà careful máa sọ fáwọn student affairs pé wọ́n gọ́gọ́ fúnra ẹ̀ ló ń fún wọn lọ́wọ́. kí ló dé kí là ń sọ ń sìn nǹkan tí mo kàn ń sọ̀rọ̀ pé yàn ṣe kinní ṣé yẹn ti wá wo ọ̀gbẹ́ni bí a kò bá mi kíláàsì. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ máa calm down ẹ máa calm down babe wo tí wọn gan ọba ní nǹkan tó ń ṣe bí a kò jókòó síbẹ̀ ìwà bá mi department o. Eh, wọ́n máa lè fojú mẹ́wàá ẹ̀dá o eh, jameson lẹ́ẹ̀ma mọ̀ fojì tí ń wà nù O òkú. ó tọ́ ah. ojú lára kọ́ fún mi sọ̀rí wẹ́mọ̀ fọ́ ògiri létí. lẹ́ẹ̀ma mọ̀ fojì tí ń wà nù ẹgbẹ́ òkùnkùn. ọmọkùnrin rẹ̀ ìjẹ́fọ́ ṣó o máa ń kó ayẹ́tì rẹ̀ ìjẹ́fọ́ bóun ṣe wá yẹn ilé mú mi ẹnu rẹ̀ tán kó wá re kó wá jẹun ṣó o máa jókòó kó o kọ́ máa rẹ́rìn-ín musẹ́ ẹ lè wojú mi kó sanwó àwọn ọ̀rẹ́ rẹ̀ rò má kó o lè lọ́wọ́ ṣóun dẹ̀ máa ń ké tó fọkẹ́yẹ kẹgbẹ́kẹgbẹ́ kẹyìn rírìn kun rẹ̀ káwọn ọkùnrin yẹn kan yẹn ṣe kọ́ ti kẹ́yìn obìnrin kẹ́yìn má sọ̀rọ̀ àwọn ẹdí ẹ̀yìn igbá kìíní rọmṣọ́wọ́nú kìíní wọn káàkiri títì àmọ́ irọ́ ni wọ́n ní gbọ́ kìí ṣe ìtúsọ́rẹ́ fọkàn yìí kàn wọ́ bọ̀ ìkówó mi ó lè lójúwò kọkọ ẹyọ kan ro máa fohùn máa mu àmú méjì apá yẹn mọ wọ olè onojú kòkòrò ẹkùnkùn lè sọ nílò orí burúkú kí ṣe gídèdè náà omi omi gbapò náà wọwọ ẹ gbà lákó wọn. ṣé mo pé àwọn family dey bọ̀ ti school wọn láfi tó bá provide me. brothers bí mo ṣe wà yìí mo ti di wanted o. <laughs> ah, ẹ wá ṣé ọ̀kan lè má fẹ́ fẹ́ ni. I want us to get rid of the last man standing. Aruki! Aruka! Great Ṣàkẹ́ ó ṣe mo dúpẹ́ ìwọ náà aráàbúrò tó máa tọ́jú ẹ̀ ẹ̀ ń bá wa lára dé bọ̀ báyìí ṣé condition ẹ̀ ti stable ó dà èmi náà kún ẹ̀ lára láìpẹ́ èmi wà lọ́dọ̀ dáàdì sí àwọn doctors yẹn examine wọn lọ́wọ́ wọ́n fẹ́ wá fún mi report ni bó bá ṣe jẹ́ èmi náà kún ẹ̀ lára ṣùgbọ́n ò ṣe ṣáà sùúrù fún mi màá tó bẹ́ẹ̀ ń bẹ̀ bó ṣáà máa gbàdúrà bàbá mi gbàdúrà ok o ṣe o ṣe gan o ṣe o ṣe kojú tí mo bí ẹ̀ṣá ń fún mi púpà gbọ́n mi ní ọjọ́ ìpọ́njú mi ò gbórí mi sórí òkè wọ́n níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ dókítà. madam ẹ kú jókòó mọ. báwo ni condition wọn. ẹ ẹ take easy madam ẹ máa ní sùúrù because gbogbo effort wa lọ́tún lọ́sì ló prove about ẹ ẹ ọkọ yín. ẹ ẹ ẹ ẹ dúró dókítà is not what you mo pe nǹkan tí mo rò kọ́ lẹ̀ sọ ẹ ẹ jọ. calm down we lost our husband. Ah! jesus jesus jesus jesus. olúwa ọlọ́run àwọn ọmọ ogun ṣé o máa ń dalẹ̀ májẹ̀mú ni ṣebí ọ̀rọ̀ rẹ ló sọ pé búburú kan kì yóò ṣubú lù mí àrùn kárùn kan kì yóò ya ilé mi kí ló wá dé kí lẹ̀ṣẹ̀ mi ọkọ lọ ọmọ lọ. kí ló Professor Johnson is waiting for you outside. Professor Johnson. Yes, sir. kí ló I don't know he just said the show meet him outside. Oh, okay. I'm going. jẹ́ kí n prof. all right I'm kí me now, my lord. nítorí pé time I àìrọ̀ rọ̀ rọ̀ à ń láti parí ọ̀rọ̀ wa mi mo sọ pé mi lọ́kàn àti lọ nǹkan tí I don't know but ṣé show jẹ́ kí n rí wàhálà prof yẹn pọ̀ yeah, sà yẹ́ jẹ́ kí n rí àwa yọjú Láìkẹ́ George ta ló ń pè títí tó yẹ náà. dókítà rẹ̀ mú. Jameson. want you mo ní anything to bá fẹ́ ṣe nínú school yìí kò jẹ́ kí n i warned you pé for now is it a kó lie low or kó disappear you didn't listen ṣó worry. Any ẹni tó wá lọ yìnbọn last operation to ṣe To tó rò bó ti kú kò kú o ó ti wá di àgékù ejò tó ń ṣòro káàkiri and i don't have any problem with you and any one of you either n mo kàn máa sọ fún yín ni wípé ṣé ẹ rí bí mo ṣe wà yìí ta láṣọ kan ló ṣòro kókó báyìí lèmi lójú as from today henceforth I disown you and I don't want to have anything to do with you or them. Doctor Aremu. I'm here. Mi ò ní kẹ́ má disown mi o. Huh? Yes. You know what it took me to gain this admission. Emo mọ gbogbo wàhálà mo mò ń ṣe nígbà tí admission sí yunifásitì. Mo wá wọ school tán. Ó kù díẹ̀ báyìí kí graduate. Bastard kan wá ní kó rusticate èmi. Ẹ wá ní kí n filẹ̀. Tí ò bá kú máa pa o. Jameson, because you took the right decision at the wrong time. I do not care. You should care. Put your hands behind you now. ni wọ́n ti fún mi èyí tí mo rántí gan wọ́n ti gbé sílẹ̀ fún mi táwọn ṣe ń rà fúnra wọn báyìí ló ń ra ẹwọ́ gbogbo lẹ̀ bó ṣe kún bó ṣe ra ọgbọ́n àwọn provision fúnra wọn náà ló tún ra fún mi náà wọ́n mi wọ́n rí lè jọ mí lójú gan ẹ bá mi dúpẹ́ gidi lọ́wọ́ wọn. kò tọ́pẹ́ kò tọ́pẹ́ jàre. àwọn ní pé kí n má yanu ni torí ngbà tí mo wá lánàá àwọn nǹkan yìí ò kùn tó yìí mo sì ń sọ wípé tí bá kò ń bí màá lọ ra provisions ẹ̀yìn nígbà tí màá lè di gbogbo ilẹ̀ ti kún ẹ ṣe gan ni Mr. Jasper ní tó ń bi tí ẹ ti ń mu ọlọ́àdẹ fẹ́yìn náà lálàáfíà ẹgbẹ́lẹ́. ẹ mọ́mí ẹ má stress ara yín ṣé rí díbọ̀ tẹ̀ ń wò yìí sí ló dàbí ẹni pé ẹ̀yin lẹ bí mi bẹ́ẹ̀ sì wá bí mi tán lẹ bí òun náà ẹ má jẹ́ kí n parọ́ fún yín spirit ẹ̀ ó bá tèmi lọ torí àjọ tí mo ti meet ẹ lọ́spítà àtìgbà yẹn mo ti láìkẹ́. Like máa ń dàbí pé kí n sá máa wà pẹ̀lú ẹ̀ tí máa wà ní wọ́ọ̀dù mi báyìí tí mi ò bá ṣe nǹkan kan táwọn tó jáwọn àbúrò mi àbáwọn guys mi ò bá ti dé á sá máa ṣe mí kí n máa wà pẹ̀lú ẹ̀ ni mo ṣe sọ fáwọn àbúrò mi àbáwọn guys mi pé tán bá fẹ́ ra nǹkan wá fún mi kó máa ra méjì méjì so má lè máa assist òun náà. ṣe gan-an ṣe Mr. Jasper ṣe ọlọ́àfẹ́ iná lálàáfíà bí mo ṣe sọ ó máa rí bẹ́ẹ̀ ń gbà mí náà èèyàn á kàn nífẹ̀ẹ́ èèyàn ṣe mọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ ṣe sọ pé spirit aláyín bára mu ẹ ṣe gan. ẹ ṣe gan ma ẹ ẹ mọ kan ẹ jẹ́ kí n fún yín láyé kele ráyè sọ̀rọ̀ ẹ ṣe gan ma. sọ̀rọ̀ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ gan ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ kọ́ ẹ̀yin Mr. Jasper o. ìyá ó ṣe gan ni ó ṣe inú wọn bá ṣọ̀wọ́n. ó wù pé ìfẹ́ náà la fi tọ̀wọ̀ so èèyàn gbọ́dọ̀ rí ẹ kó má láìké e. tó kọ́ mọ́ dáadáa ní òde níwà. báwo la rẹ̀ rẹ̀. wọ́n mi ara mi ti yá o mi tẹ̀lé wait kí dókítà ní bẹ́ẹ̀ kí wọ́n máa lọ lé ó dàbí kó ti discharge mi ni. <laughs> mo ti ẹ̀ dúpẹ́ ká rẹ̀ ti balẹ̀. Ah. n tún bẹ́ẹ̀ báyìí sọ yìí fẹ́ kó farabalẹ̀ kó gbọ́ kó lè mọ bó ṣe máa tún ẹrù ẹ dì láti sìn lọ. gbogbo properties ni dáàdì ní pátápátá pátápátá ah, kò sí kankan mọ́. sá. ìdí ni wípé wọ́n ti fi gbogbo properties wọ́n ti fi yáwó ní báńkì. gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì ló yìnbọn property sọ tó wà bó ṣe ti fi yáwó ní bank òun ló wà ń bẹ̀rẹ̀. but sir ẹ mọ̀ pé mo close mọ́ dáàdì dáadáa and mi ò dẹ̀ ever rí ọjọ́ kankan bá mi sọ irú nǹkan báyìí rí. ọ̀rẹ́ ó yà ó rò pé káwọn máa kò í e sí hílà yìí he is a man your dad was a very strong man so mo understand. sir tí bá gbọ́ yín dára ẹ sọ pé gbogbo properties ti dáàdì ni kò sí nǹkan kan nílẹ̀ Okay, sir. tó bá lè rí five hundred and sixty million bá ṣe jókòó yìí sẹ́ gbogbo àwọn properties bàbá yín á padà sọ́dọ̀ yìí. Ah, ẹ mọ̀ ní wípé student ni mí gbàyí dáàdì dẹ̀ wà láyé àwọn níwájú àwọn ní ẹ̀yìn mi mo ò ní any other means kankan. Ah! sà ìgbà tẹ́ wá bá mọ́mì sọ kí ni nǹkan tí wọ́n wí. Eh, débọ̀ débọ̀ débọ̀ débọ̀ ó dà pé o ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi tí mo kọ́ sọ náà ni pé mi ò fẹ́ bá mọ́ mi sọ torí kó má lọ dákùn nǹkan tó ń ṣe wọn so mi ò bá wọn sọ. bóyá ń ló ti rí yẹn o ó ti rí wa nìyẹn straight tó ti yẹ nǹkan táwọn ṣe ta fi ń sustain òun ló ti rí yẹn o so jẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ sára kó jẹ́ kó sìn. deboski deboski ṣúra mẹ́ta tó ń wo ìyọ̀tọ̀tọ̀ la wá sáyé bank mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ la ní account mẹ́ta mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ yàtọ̀ sí tó ara sáré lọ́tọ̀ọ̀tọ̀ ṣó yí ẹ owó ńlá ni o owó burúkú látìgbà tí wọ́n sì wá sí lounge ìṣó anybody ń bèrè no kò mọ wá it's a private lounge kò sẹ́ni tó ń wọ bí tàbá ń lọ àti nǹkan wa tàbá wà àṣì ṣùgbọ́n tó níbí Jasper òun ló níbí ó tún wá ní ọ̀dà business chains tó pọ̀ gan tó ń make owó fún un ṣùgbọ́n arius car tó ń wò yìí club mẹ́ta night clubs mẹ́ta ló ní ńláńlá nínú ìlú ṣé mo máa ka change business tó ní ni owó burúkú ni tèmi àwọn ọmọ lè sọ tèmi fẹ́ ṣe lọ wá mo lè fẹ́ jẹ́ kó rọ́ọ̀bù mi. a ò kí ń ṣolè ṣọ́ra àdúgbò wo ya gíràn jolè lọ armed robbers làwa sórí olè àwọn yẹn ni wọ́n máa ń yàpò sórí olè àwọn yẹn ni à ń pè ní push àwọn ní ṣíbíǹṣì bọ̀ sórí armed robbers àwọn ni ó jẹ́ pé tí wọ́n bá fẹ́ lọ rọ́ọ̀bù tí wọ́n bá ti rí kálásìnì wọn ní rọ́ọ̀bù abádẹ̀rọ̀ ọmọ tá a fẹ́ rọ́ọ̀bù tí yóò fún wa lówó àwa máa yín kálásìn ó ti rí yàtọ̀ tó wà ń bẹ̀. má jẹ́ kó tún ẹ o torí pé mo fẹ́ sọ pé àṣírí ni òun torí mo láìkẹ́ gan iṣẹ́ ò lè dùn hmm. ah, iṣẹ́ ò lè ó dùn bàjẹ́ bàjẹ́. guys ó ń fọ́ ni dẹ́nu ọmọdé ò lè débi ẹrù kẹrù má bà ẹrù ló ń bà wọn bí yàrá yàyà wù tó lè fara wíwà ìlú náà fẹ́ gbà. mo ń gbọ́ ọmọ ọba kí ló fẹ́ sọ ó fẹ́ sá padà ó lè tẹ rewind yóò forward. ẹ̀sà mi ò ní mọ́ọ̀tì láti sọ àmọ́ nǹkan tí mo ti pass through kò lè jẹ́ kí n jalè. ṣé kí n ja ẹ gbàgbé past everybody pátápátá tó ń rí níbí àti nínú ayé ló ní past ó ti àwa gan ní past tiwa tó tẹ́rìbù gan àgbèjù e sẹ́gbẹ́ kan ni ó ti yẹ a dẹ̀ move on ok ohun tó pàdé ẹ ṣó ti ṣàlàyé pàṣẹ fún mi. a kò tí ì mọ bó ṣe ń lọ ó máa mọ̀ ń sìn. gbèdé bẹ́ẹ̀. bọ́bọ̀ sọ wọn bí ta ti pàdé sọ ti pé hospital àti pàdé ẹ̀dẹ́ kí ló gbé mi débẹ̀ ṣebí jọ yẹn a kàn kí ni a lọ jalè ni a jalè tán a gbó escape láláì mọ̀ pé àwọn èké wà lẹ́yìn a kàn ń gbọ́ túká túká ìbọn mú mi lẹ́sẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni but àwọn tèmi ò fi mí sílẹ̀ o hospital náà gbé mi lọ hospital yẹn ló ti pàdé mi. <laughs> wo bọbọ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ màá tún sọ fún ẹ gẹ iṣẹ́ ò lè dùn gan. o dẹ̀ ní talent ẹ bọbọ yìí talent ó wà bẹ́ẹ̀. of course bóyá ìwà twelve thirteen ni ó máa wúlò fáyé. yes wàá ṣe ọkọ fún mi tó don't let me down. gbọ́ mi ó yá ẹ̀yin àwọn olè lógo. ògo. ẹ̀yin àwọn olè lógo. Ah, àwa ti wá di pé pa. jẹ́ kó mọ ẹ lára ṣó yẹ. sáwọn ọkùnrin tẹ́ ẹ pé ẹ fẹ́ wá fi máa wo bẹ́ẹ̀ ni bàbá torí wípé àtòjú àti mú ẹ̀ gbogbo ẹ̀ ló lè gbé sáré and then gbogbo ìwádìí tó yẹ ká ṣe pátápátá láti ṣe fún un. ojú ẹ̀ lè wá ṣe mí sí mi ṣàn pọ̀ ṣé léyìí ó lè ṣe tẹ́ ẹ fẹ́ kó wá ṣe báyìí bí ń gbọ́ akùn ó lè ṣe tán fẹ́ kó ṣe yìí. màá ṣé wọ́n sọ fún ọ pé ó lè làwọn ń jà hmm. ṣé ò rí ọmọ mi ó lè tí wọ́n ṣe lásán o kì í ṣe kéke wọ́n lè gbé ọ̀sán kí wọ́n tà fún òru sọmi èyí ṣe tán báyìí bí. bàbá ẹ má stress ara yín ó ti mẹ́nu ẹ̀ òun náà ti lójú mẹ́rin bíi tiwa ó ti lójú méjì ń pakọ̀ this year. I don't think so. We can't do just the door for year now. Bàbá bá dànù ó smart gan o. Bẹ́ẹ̀ ṣe wo yóò smart bàjẹ́ màá láì blow o. Wọ́n lọ dùn ní for year now. Ẹ má jò díjà. O ṣáà lò símẹ́ǹtì àbí. Ó smart gan. Àtàwọn àtàwọn adébímọ àmọ̀ kan tó ń ṣe. Mm, ọ̀dà ó so síbi tí òjú wá ọwọ́ síbi tí òjú wé ètò àti sọ́dọ̀ máa wò lónìí náà là á bẹ̀rẹ̀ rẹ o ní báyìí báyìí. jẹ́bà o jẹ́bi oníṣẹ́ iná súré tètè kọ́ wá jẹ́ mi má jẹ̀bi oníṣẹ́ oòrùn súré tètè kọ́ wá jẹ́ mi gbẹ̀wúrẹ́ bá mímọ tiẹ̀ lóòjọ́ yìí dìde débọ̀ gbéra ńlẹ̀ kó dìde bákùtàn bá bímọ tiẹ̀ lóòjọ́ yìí dìde débọ̀ gbéra ńlẹ̀ kó dìde ẹrú kó dìde. Èrùgàlẹ̀ kò dìde o Èrùgàlẹ̀ kò dìde dábà dá àbọ̀ kúrin. òkú mọ́ òkú mọ́ ọ̀pọ̀ èèyàn là á ṣerú ẹ̀ fún wọn a máa kú sọ́nà ní bí èéfín orí ló kú ọyọ bó o ti wá wà yìí ó dákẹ́ ọmọ kó wọn lógún lógún kọ́ ọmọ kó wọn lọ́gbọ̀n lọ́gbọ̀n àjàgbá yìí ń tara tó o bá ti ń lo oko olè kọ́ ọmọ kẹ́rù kọ́ ọmọ kẹ́rù bọ̀ ọ̀dọ́mọ ayé lónìí ọ̀dọ́mọ àgbààgbà. wọ́n mi. Ah, ẹ ṣáà rẹ̀ ń bẹ̀rẹ̀. Hmm ah. This is beautiful. God. Ah. ah. Wọ́n ti ẹ̀ ṣe plaster ẹ̀ gan-an, wàá mọ̀ pé wàá mọ̀ pé àwọn professionals ló handle it. Àwọn lọ ṣe. Ah, ah, Ṣé láìkẹ́ ṣá? Adébọ̀wálé, eré ilé o ilé ìkọjá òye èèyàn o. ẹ̀mí ọ̀tẹ̀lẹ̀ ṣe pop yẹn ni mo láìkì jù. nǹkan tí ò bá yéèyàn èèyàn máa ń béèrè yàn ibo ló ti rówó tó fi ra ilé yìí. mọ́mí èmi náà ti mọ̀ ní wípé ẹ máa béèrè. ṣe ní béèrè. ẹ mọ̀ ní wípé tí ọlọ́run bá lóun dé tán hmm. kò sí nǹkan tó le fún un. ìjẹ́ rántí. Mr. Jasper ní hospital. ah àbí máa tó fi crutches rí yẹn. tí mo ní pé kẹ́ meet. fún tó ń ṣàlàyé aláàánú mi nìyẹn. gbogbo àwọn ọ̀rẹ́ wọn tọ́jọ́ ń ṣe business pátápátá àtẹ̀yí tó wà nílẹ̀ yìí àtẹ̀yí tó wà lókè òkun nígbà tó dé sáwọn ọba fi mí mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ọmọ tí unlike gbogbo àwọn àkáǹtì ọjà wọn pátápátá tó ń wọlé látòkè òkun wọn bá fi mí sí ìcháàjẹ pátá gbogbo àwọn ọjà wọn pátápátá wọn ni kí n máa bá wọn máa mójútó kí n máa bá wọn máa tà ìgbà tẹ́mi ò dẹ̀ máa rò ó pé bóyá owó kọ̀ọ̀kan ń bọ̀ bọ́ ẹ mọ̀ pé ẹni tó bá ní pílánì fún ẹ tí wọ́n ò dẹ̀ mọ̀ hmm. ọjọ́ kan ló kọ́ surprise mi ló bá kọ́ kó ọjà oríṣiríṣi dé ló ní wípé ọjà tàwọn rèé o títí ẹ lélẹ̀ àà mo bá wo pé ọjà tèmi bí báwo wọn á ní gbogbo nǹkan tó ti ń bá wa ṣe pátápátápátá tí à ń ah. fún ẹ lówó kọ̀ọ̀kan. profit. profit ẹ lélẹ̀ yìí o ah. wọn ní wípé ká má fún ẹ ní ẹja jẹ ká kó ẹ bó ṣe ń pẹja ah. òun lọ́ba kò sílẹ̀ wọn wá ní pé tí bá ṣe ń ta títí ọ̀dọ́ wọn kémi náà máa ta tèmi kówó mi máa lọ sápò ni. Hmm mọ́mì mo máa dúpẹ́ tí lọ́jọ́ tá à ń sọ yìí o <laughs> àmọ́ mi ò wá bà ọmọlúàbí mi jẹ́ o títí wọn ni mo fi síwájú òun ni mo kọ́kọ́ ń ta ìgbà tí wọ́n ń ta tiwọn mo wá ń ta tèmi gbogbo àwọn èrè pátápátá tí mo wá ń rí lọ́wọ́ ti tèmi ẹ̀dẹ̀ yìí ń dẹ̀ sọ pé ká má fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun gbogbo àwọn èrè yẹn pátápátá àmì kan tí mo fi bí rè o. Ah olùwọ ṣeun olùwọ ṣeun ǹjẹ́ ìwọ mọ ìdí tí mo fi ń béèrè ìbéèrè yìí lọ́wọ́ ẹ̀. o ti mọ. jó rántí àlá kan báyìí tí mo lálórí ọjọ́ kan báyìí tí mo fi ránṣẹ́ pé ẹ. drop ẹ fẹjọ abolóṣì ni ẹ olùbá ìsọmọ owó owó ẹ dà ohun ó wà ní mọ́tò. lórí ibùdókọ̀ ara láìpẹ́ owó ojú ẹ̀mí ẹ lọ ẹ o láì kó wojú ẹmí ẹ lọ ó yà dojú ẹ bolẹ̀. máa drop ẹ. ẹ máa lú ẹ máa lú ẹ máa gbóhùn yẹn lọ ẹ máa gbé lọ. ṣùgbọ́n gbogbo ìgbà tí bá ti ń rántí báyìí màá ní àìbọn ah, ló ń bá mi ṣọ́ adébọ̀wálé ọjọ́ ó má máa mú aláìwá sí ìmúṣẹ o àdúrà ni mo máa fa láìsí ní gbogbo ìgbà. jésù kristu ní jẹ́ jésù kristu ní jẹ́ ìmọ̀lẹ́ tí mo ti jáde. bẹ́ẹ̀ni torí pé àkọ́ ẹ ó dẹ̀ gbẹ̀kọ́ inú mi máa ń dùn ní gbogbo ìgbà ni inú mi tún wá dùn torí wípé o ṣe nǹkan bàǹtàbàǹtà báyìí lójú ẹ̀mí mi o ṣe mo dúpẹ́ ojú òní tiẹ̀. ẹ̀yin náà lẹni pé ohun tọ́wọ́ wa ò bá tó ká má fi gàngàn fà sómi ò ní fẹ́ ṣe nǹkan tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí. bẹ́ẹ̀ni má ṣojú kòkòrò má fi Kristi sílẹ̀ pẹ̀lú ọkọ mi sórí àwọn tí wọ́n ṣàánú ẹ tí wọ́n mú ẹ mọ̀ náà Mm-hmm. iṣẹ́ wọn ò ní kọjú ìjà sí wọn. àmín àmín mm-hmm. àmín. Mm-hmm. iṣẹ́ tiẹ̀ náà dẹ̀ ní bàjẹ́ ọkọ mi kékeré lélẹ́ yìí ó sì máa ṣe ju ìtọ́jú báyìí lọ lágbára ọlọ́run pẹ̀lẹ́. ẹni tí mo wá fẹ́ kí n máa ṣàdúrà fún jù òun ni Mr. Jasper. ah ó dáa Mr. Jasper iṣẹ́ ò ní bàjẹ́. ẹ mọ bá mi fi Mr. Jasper aláàánú sí i. <laughs> Mr. Jasper aláàánú aláàánú Adébọ̀wálé <laughs> ojú òní tóun náà o fámìlì tiẹ̀ náà ò ní bàjẹ́ ọkọ mi kúnlẹ̀ kúnlẹ̀ ká gbàdúrà ah. mm, ó yá. orúkọ jésù hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah jésù kristi olúwa wa ah pastor Ẹyin náà ni mò ń dúró de ah, eh, eh, níbi tí mi ti lọ ṣe àdúrà fún ọmọ ọjọ́ wa kan ní àárọ̀ yìí ìgbà tí mi ń bọ̀ lójú ọ̀nà níṣe ni mo rí èrò ní bus stop dìbà ní ní kí n wo nǹkan tó ń ṣẹlẹ̀ ìgbà tí máa débẹ̀ nǹkan tí mi rí rèé sà. what's that come closer. okay sir. Ah, ah, eh, ìgbà wo làwọn adigunjalè yìí fẹ́ fún wa nísìnyí eh, nílùú táwọn lọ́ba tó níjòyè olúwa máa ṣàánú wa kẹ́ ẹ. Eh, ta ni eléyìí adébọ̀wálé kọ́ rèé. bẹ́ẹ̀ sà. ah pẹ̀lú gbogbo wàhálà ìyá ọmọ yìí lórí ẹ̀ ó wá padà di rádaràda báyìí ìjẹ́ evangelist ti gbọ́ sí ròyìn búburú yìí. pastor nǹkan tó ti lè mú irú ìròyìn yìí dé orí newspaper máa ti gbọ́. ah olúwa máa ṣàánú wa lórí àwọn ọmọ wa. ṣojú òun á tàn mí jẹ ni wanted. wọ́n ń wá wa. Ah, <laughs> wọ́n ń wá yín. bẹ́ẹ̀ni. fọ́tò yín tí wọ́n á gbé sórí ibẹ̀ báyìí ọ́fáìn o ẹ̀wẹ̀ lẹ́yìn eléyìí pupa pupa rẹ̀ wá jáde dá ìwọ dàbí kóró sí. <laughs> mọ̀ ń bọ̀. bàbá kìlẹ̀ bẹ́ẹ̀ sí. mo fẹ́ wo ibi tí ó dùn sínú ilé mi bíi alimọ́láàkì mi ọmọ mi bàbá. láyé wọn dá báyìí tá a bá rí bí sítáàsì àbẹ̀bà àbí fùfù kí n fi lẹ̀ mọ́ bí alimọ́láàkì lé mi kí ọmọ mi rè é ẹrú kú ìyàwó èrè ṣé n tí wọ́n bá yìí lẹ́rú rè. bàbá ṣé ẹ mọ nǹkan tó wà ń bí ni ó ní pé wọ́n ń wá wa ẹ dẹ̀ mọ̀ ní wípé ọmọ mọ́mì ni mi ìyá mi ò mọ̀ ní wípé nǹkan tí mò ń ṣe lélẹ́yìí èmi ọmọ pásítọ̀ tọ́wọ́ bí à ń pọ̀ ọmọ gidi kan ni mi bó dẹ̀ ṣe wáyé tó ti fi lè kọ́ wanted síta báyìí gbogbo àwọn ẹbí mi pátápátá ti mọ̀ ní wípé olè ni mò ń jà nǹkan tó gbé mi débi gangan ni solution bàbá. tó bá observe dáadáa wá rí pé mo sí in a good mood olóyè burúkú ni ẹ̀yìn ṣé ti ìyá ẹ̀ làbá wá síbi ni ìyá mi ìyá mi ṣé òní kọ́ ló ní ìyá ni you dey mad àwa solution wá síbi ò ń sọ̀rọ̀ ìyá ìyá ìyá ìwọ òní kọ́ ló lẹ́bi ni. má bùyà rẹ má bùyà rẹ. ẹ wo bàbá mi ò fọ mi ò fọ rárá nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé mo fẹ́ jẹ́ kí over confidence pa mí. ara àwọn ọlọ́pàá tí ń lé yín níjọba confidence. kò ṣe bẹ́ẹ̀ mọ kéèyàn dúró tán ọlọ́pàá kéèyàn nígboyà. Hmm. ẹ̀ẹ́dẹ̀tẹ̀. n ti ń jẹ́ bẹ́ẹ̀ nu. sí wàhálà. bàbá hmm. ẹ kàn sọ pé kò sí wàhálà kò sí wàhálà ni kí ni way out gangan you understand bí ọ̀rọ̀ tó ń sọ overconfidence ò gbọ́dọ̀ wọ orí ọ̀kadà kó fẹ́ máa lọ overtake hmm. trailer o hmm. ẹ má fi wá kọ́ bọ́dì náà. Ah, ah. ẹ̀mí ló mọ máa ń ṣàlàyé fún ọ pípọ́rọ̀ rẹ̀ yé mi dáadáa. nǹkan tí mò ń gbìyànjú àti sọ ni pé kí ni ọ̀nà àbáyọ gangan lórí nǹkan tó hmm. wà ńlẹ̀ ìyẹn ló ṣe kókó wọ́n ti ń wá wá ń sìn àti cast. ẹ̀wọ́n náà àbáyọ. bẹ́ẹ̀ni. ní káàṣì kò sáà burú ọ̀nà àbáyọ ń bẹ́ẹ̀ fún yín bàbá nǹkan tẹ̀ ń try láti sọ fún wa ń sìn ni pé a sì lè jáde síta ká tún lọ jalè. èmi ò tì ráyàn o èmi ń ṣàlàyé fún yín ni o àfi tó bá jẹ́ pé owó tẹ́ ti pa ó ti tó yín ẹ fowó mọ́. tó o wa kan broke <laughs> ṣé ẹ rí iṣẹ́ tí mo fún yín tẹ́ fi ń ṣàgbára látijọ́ yìí iṣẹ́ ọ̀hún takọ̀tabo ni àmọ́ ààbò rẹ̀ lọ́wọ́ àlọ́ yín. Hmm. àmọ́ ní báyìí ó hmm. fẹ́ gbé àkọọ́rẹ̀ lẹ́yìn lọ. ọ̀pẹ̀lẹ́ o ọ̀pẹ̀lẹ́ o ó ní kẹ́nikẹ́ni mọ́ ṣe súgbà kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́lẹ́ láàárọ̀ òun ẹ díá fún ológbò dúdú èṣe níjọ́ tí ń sọdí awó lọ onígọ̀lọ̀ ní máa lọ gọ̀lọ̀ ní máa bọ̀ jẹ́ èyí ni ológbò dúdú èṣe gọ̀lọ̀ lẹ́ẹ̀mọ́ lọ gọ̀lọ̀ lẹ́ẹ̀mọ́ bọ̀ bolo kíni la dìé bó oko èèmọ̀ ìkọ́ ìkọ́ bálá ìkọ́ ìkọ́ méjò lọ́nà ẹ mọ lọ́rẹ́ o ẹ sì mọ bọ̀ọ́rẹ́ hmm. ayé dákẹ́ ayé lọ kán ni kése lékelèké wọn ìṣẹ́yẹ alẹ́ olùmọ̀nà wọn ìṣẹ́yẹ òkùnkùn ẹyẹ òkùnkùn níbi ilé yín ṣe pàdé ẹ mọ lọrẹ o ẹ e mọ bọrẹ ipá àtẹ́lẹsẹ̀ wọn ìkánà ẹ e bomi ọ̀gàdì àìgbódò mọ́kùn àìbátọ̀ mọ́ta fẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ ọrùn rẹ̀ dà. àṣegbè ọmọ Èdùàrè o àṣegbè ni o kòlógí ni ládé ẹ̀bọ́ òkú èèmọ̀ bọ̀lọ̀ lẹ́ẹ̀mọ lọ bọ̀lọ̀ lẹ́ẹ̀mọ bọ̀ ẹ ti dológbò dúdú èsè bọ̀lọ̀ lẹ́ẹ̀mọ lọ bọ̀lọ̀ lẹ́ẹ̀mọ bọ̀ ìkọ́ ìkọ́ bálá àrídẹ́gbẹ́ lẹ́wọ́ ilé ẹlẹ́rọ̀ gbèjì mọ́ lẹ́wọ́ kèje òkúkú mi kú lẹ́wọ́ olókun àṣegbè ọmọ Èdùàrè o àṣegbé o ọmọ ìdúrà o ohun ẹ bá ṣe àṣegbé o àṣegbé o ọmọ ìdúrà o ohun ẹ bá ṣe àṣegbé o. gbogbo ohun tí mo kó bọ̀ dání tí mo sọ de fìjìláńtẹ́ ni o sójà ni o ọlọ́pàá ni o wọn ò ní rí mú tí wọ́n bá pọ̀ tí wọ́n pẹ́gbẹ́ ẹ̀yìn lẹ́jẹ̀ rí wọn ipá àtẹ́lẹwọ́ wọn ìkálé ipá àtẹ́lẹsẹ̀ wọn ìkánà tẹ́rí tí ń bẹ lọ́rùn yín tẹ́ ẹ bá rí i pé ilẹ̀ lọ́ọ̀yì tó bá fẹ́ rú ọmọ àwo lójú ẹ mú ọwọ́ ọ̀tún yín báyìí ọwọ́ ẹni la fi tún ààrẹ ní í ṣe ẹ mú ọwọ́ ọ̀tún yín ẹ fi gbá àyà yín lẹ́ẹ̀mẹ́ta àmọ́ kẹ́ ẹ tó wá ṣe bẹ́ẹ̀ ẹ pè gbólóhùn méjì ẹ má wí tẹ̀lé mi o àfijú ejò ní gàgbọ́n. àfijú ejò ní gàgbọ́n. òfin rẹ̀ ẹkùn abìjà gánrẹ́yìn gánrẹ́yìn. òfin rẹ̀ ẹkùn abìjà gánrẹ́yìn gánrẹ́yìn. ẹ mú ọwọ́ ọ̀tún yín gbáyà yín lẹ́ẹ̀mẹ́ta. thank you gbogbo yín rí ntẹ́ ẹ rí ẹ dàkín lónìí ẹ pé ẹ wí bẹ́ẹ̀ ẹ dàkín lónìí ẹ dọ́mọ òòṣà lónìí gbolo gíníládì ẹ bó òkú ẹ mọ́ ẹ mọ̀ lọ rí o ẹ mọ̀ bọ̀ rí o ìyá mi o. àbọ̀ mi lè o àbọ̀ mi lè o mo jíṣẹ́ tẹ́ràn mi àbọ̀ mi lè o. mom mo fẹ́ kẹ́ mọ̀ pójú àánú ti fọ́ o ojú eléyìí tó lásìlẹ̀ tí mo fi ń wò yìí Mr. Kala ni o mọ́mù ṣe ti gbàgbé ni ẹ wo nǹkan tá a ti go through now ẹ wo nǹkan táwọn èèyàn ti ṣe fún wa ẹ wá ní pé kí n má ṣe ó lè ní mi o ó lè ní mi and I'm proud of it ah! I'm proud of it yes ó lè ní mò ń jà. ah no no no no no kò kí n ṣàdébọ̀ àdébọ̀ sọ̀rọ̀. ó ṣe tó wá ká àìsàn lára mi ìdúró ọmọ ọlọ́run ọba adéwọlé kí ló sọ̀rọ̀ adéwọlé ìwọ kọ́ ló sọ̀rọ̀ ìwọ kọ́ ló sọ̀rọ̀ ìwọ kọ́ ìwọ kọ́. ẹjọ ẹjọ sa ẹjọ sa ẹjọ sa ẹjọ sa. abẹ́rẹ́ bẹ́ẹ̀ o ṣe. ẹjọ mo bẹ̀rù ọlọ́run. béèrè kan ni mo ní fún ẹ. ẹjọ eh, sa. báwo ni o jẹ́ sẹ́yìn tó ní ilé. Eh, eh, ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ló ní ìgbà ẹ̀gbọ́n mi. ẹ̀gbọ́n ah. mi kò sí wa lóko ní bẹ́ẹ̀ yẹn lọ wa. wèrè wọlé yìnbọn lè sùn. Eh, ìwọ fẹ́ máa wojú òun olè àbí. Ah, eh, ah, òun dúró kó lè sọ fún ẹgbẹ́ tójú bọ́dẹ̀ ṣùgbọ́n ya sẹ́ẹ̀fì. yẹ́dẹ̀ máa bàjẹ́. ẹjọ sá ẹjọ ẹjọ ẹjọ. guys get on emergency call. let's move. let's move. move it. move it. Mr. Man, o sọ pé gbogbo owó tó gbé jáde látòkè tó gbé wa láti travel òun ló wà ní are you sure. i'm very sure. Jesse, you. wetin dey happen. Hey. you. hey calm down. baba you know him before. yes. bàbá yìí ni mo sọ fún yín ní kó pa mí lẹ́bi ó pa mí lára òun ló sọ mí sí what. Yes, that was then. Buy money. <laughs> Debo, yeah, see, I'm now a changed person. Really? Should you nǹkan tí mò ń ṣe ń gbà yẹn mi mọ nǹkan tó ń ṣe má bínú ṣùgbọ́n. Ọmọọba ó ní ìkànlá jẹ́ kó ṣe o ìwọ ló lò ní o ẹ̀yin ayé ẹ jẹ́ ká máa káwa o. Ó ti gbàgbé mi Jameson àkọ́dá oró kò dábàdà Debo mi àti ẹ lọ́rọ̀ má ṣe bẹ́ẹ̀ Debo. Today is the day. No, no, no. Hey, kid, I want to, no witness. Ah, ah hey, jẹ́ yọ̀. No witness. Let's go. This place is being surrounded by police. I will advise you to drop your weapon and surrender yourself right now. Who dey susu? Who the boy stone? Who boy stone Not the boy lion. Drop your weapon now. Fire! Ah! check am go chop am. na go collect. àfijọ́ ejò ní gàgbọ́n. àfijọ́ ejò ní gàgbọ́n. òfin rẹ̀ kún àbíjà gánràn gánràn. òfin rẹ̀ kún àbíjà gánràn gánràn. olúwa èyí ni ọjọ́ kẹta bàbá jọ ṣàánú fún mi lórí ọ̀rọ̀ ọmọdé bọ̀ yìí ni olúwa má jẹ́ sunkún èyí kò ṣoṣo tó kù lọ má jẹ́ sunkún lọ má jẹ́ ìbànújẹ́ olúwa ṣàánú fún mi ọmọ tó fún mi olúwa olúwa má jẹ́ ojì sófin ayé olúwa má jẹ́ kó báyé lọ olúwa má jẹ́ ṣègbé olúwa má jẹ́ kó báyé lọ olúwa má jẹ́ ṣègbé lórí ẹ olúwa má jẹ́ ṣàṣìdànù olúwa má jẹ́ sunkún lórí ọmọ I'm gonna go shower. Because we do hours like this. Ah, ah Debo, you're awake. I didn't go. How far? Wetin all these gun dey do for you? Mm. These guns, eh? As I dey test them that time, I come notice say on jam. Ó oil into the rọ́bìrì tán lọ lẹ́nìí. So while lọ oil, ọ́ìlì oil? That dáadáa kọ́ búlẹ̀tì ẹ̀ bá lè máa wọlé ó ti yẹ. rọ́bìrì tá à ń lọlé ni bàbá mi ò jalè mọ́. kí ni bàbá yìí sọ náà. mi ò jalè mọ́. iṣẹ́ tó mú wá rọ́bìrì tó mú wá lè ní ìwọ ló mú iṣẹ́ wá ipa máa lọ rọ́ọ̀bù lẹ́nu kí ló mí pé òun jalè mọ́. bí mo ṣe wà yìí àwọn èyí tí mo ti jà tẹ́lẹ̀ gan báyìí báyìí mo fẹ́ lọ tọrọ dárí jẹ́ ẹ̀ṣẹ̀ báyìí ní chọ́ọ̀chì. wait ṣé o ṣe pọ́ gbá màmú ẹ lórí lójú oorun tó ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ èwo nípò lè lọ fún rọ́bìrì mọ́. bàbá let me clear it to you mi ò jalè mọ́ mi ò fẹ́ máa rọ́ọ̀bù mọ́. ó bá gbé mo ní gbogbo sùúrù yìí o mo ní patience o olórí burúkú ni ẹni fẹ́ máa mú mi ṣeré ni ìwọ mú rọ́ọ̀bù wa onígbò ó dẹ̀ jí all of a sudden lójú oorun onígbò lọ ó rọ́ọ̀bù mọ́ fún kiri ọ̀rọ̀ ẹ lọ lọ ẹ lọ́wọ́ gan ìjọ ìbọn kan máa lọ. baba baba wetin we don talk now tó fa ogbele baba no be you go tell me wetin i go use my life do now as i go dey rub again omo baba anything wey you wan do omo make you do am as i dey go like this i dey go church you serious as i dey go like i dey go church you serious doctor idanju jese anything wey you wan do make you do am i no dey do again i no get interest again. Eh, eh, eh, oh. The Christ. Nonsense. Let me Wetin happen now? Oloribu the idiot here now. And he thought the guy dey talk. Sheba tell what you set him. So that why you shoot him, That why you kill him. Olórí burúkú ni one náà ni na me shout for the Christ. Ṣọ̀gbọ́n fẹ́ pa ẹ́ sá. Ìwọ Oscar. Wà ṣé tá a bá jọ jáde ṣe òun pààyàn jòun lọ ni àbò pààyàn jèmi lọ tó ṣe máa fìbọn pa. Ah, Sójà wèrè ni. Sọ́dọ̀ ìlú sọ̀kọ̀ yẹ kí fìbọn pa blow lẹ̀ kí fi pa blow ẹ̀ máa fi pa wọn náà. Ibi lẹ́sẹ̀ ìdè why you kill am now? you wan make I kill you too. Sọlọ́dún burúkú ló wá fi pa. a bá rí kan nú yín inú wa bí yín ẹ̀ ń jà ẹ mọ́ gbọ̀wọ́ ọjà síra yín o tí wọ́n bá yìnbọn lù yín ta kà á pa yín bẹ́ẹ̀ nìkan bá yìnbọn mẹ́nìkejì nú yín ó tì yín kú o. àwọn tí wọ́n lé yín tí wọ́n bá mú ọ̀bẹ tí wọ́n fi gún yín àbí kí wọ́n yọdà sí kò lè ràn ṣùgbọ́n tẹ́nìkan bá gún kejì lọ́bẹ ó tì yín kú o ìtọ́wá ṣalága gbogbo rẹ̀ tó le jù bẹ́ẹ̀ ẹ̀tẹ́ ti dáadáa kẹ́ gbọ́ kìlọ̀ ẹ̀tẹ́ ti bẹ̀lẹ̀ jẹ́ o ẹ̀tẹ́ ti inú yín etí inú le jù ó lò ó ẹgbéyàwó ọ̀rọ̀ lẹ́nu mi o. tí àjẹ́ bá jáde lára ẹnìkan nú yín kò gbọ́dọ̀ kẹ́ni kejìlá o ẹ wá mú abẹfẹ́lẹ́ búléèdì ẹ wá ń gé èkánná ọwọ́ abáyìn lọ́wọ́ ẹ̀jẹ̀ wá jáde ọwọ́ akẹ́ni kejìlá ikú ni ó. Oh! Ah! ó mí pé irú bọ̀bọ̀ yìí ni wọ́n ask out for weeks now ṣé kìí ṣe pé wọ́n ti gbé àwọn bọ̀bọ̀ yìí wọ́ṣà irú ilé ń toast ẹ̀. irú ọ̀rọ̀ wo nìyẹn ṣé mi ò ń ṣèyàn ni ṣé mi ò fáìn tó ni. you know you are a very beautiful lady and I keep telling you mo kàn wá surprise pé. o <sighs> rí pé fine boy ni. <laughs> fine boy bíi ti báwo eh, eh, má má jẹ́ fine boy kó ẹ lómi ọbẹ̀ lọ mo kàn fẹ́ bẹ́ẹ̀ fojú inú wo ni. Ah, ẹ wo bí bọ̀bọ̀ yìí ṣe fáìn bẹ́lẹ̀ yìí ò bá jókòó ẹni ajálẹ̀ ah, ẹni look at his lips alátiṣe mi ló máa ma ti ṣe ara ẹ̀. wá tẹ́ bá ti fẹ́ lọ fún déètì kàn jẹ́ kí n mọ̀ ṣó ti yẹ because màá lè bẹ́ẹ̀ kí. ibi eyeshadow yẹn dẹ̀rẹ̀ ẹ bá mi bu àwọn kinní tó máa ń bu náà yẹn glitters. ẹ wo bọ ẹ mọ nǹkan àwọn èyí tó máa ń tóbi gbàǹgbà yẹn ni o. ok um, tẹ bá ti débi tẹ ti fẹ́ lo blush yẹn ẹ kàn lo red. red kẹ. mo fẹ́ kó fine gan so that boyfriend ẹ bá rí báyìí ó máa wò pé wow ó fine dẹ̀nẹ́ má gbàgbé ṣoríṣorí o. ṣoríṣorí ẹlẹ́yẹlé star. lo ní round tẹ́lẹ̀yẹlé gangan. kò lè fìtì wọn máa jẹ́gun o. ṣé má bàa mi jiyàn ṣé ìmọ̀ kejì mi jù mí lọ ni. ẹ ti ń jẹ́gun rẹ di o ẹ wo gbogbo nǹkan tí ìkejì ní bá ní kẹ́ ṣe ní kẹ́ ṣe. Olúlọpẹ́ Àbẹ̀kẹ́ ọmọ nílá ọmọ kò fẹ́ràn òbí lójú owó ní ká jẹun pẹ́ lẹ́nu kò fọ fún méje. Yòókù tí mójú lù mí mọ́lẹ̀. Kó ṣe ọkọ̀ ẹ̀gbọ́ràn bẹ́ẹ̀ iná kí ló. Ṣé ọ̀ràn sí mi ni? Ẹ ṣe lé ọkọ̀ kẹta kó alẹ́ kú ègbọ́ pákó ègbọ́ po. Ah, ọmọ mú mi. àbí torí pé mọ́mì yín dáàdì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ bí yín fún. ilẹ̀ fi dàbí pé kàn fanta. Ah, wọ́n agreement wa tẹ́lẹ̀ ni pé wàá mú lọ kó lè bá sọ̀rọ̀. ẹ ẹ jọ ẹ jọ torí Ọlọ́run ẹ jọ mi nílé mu lọ. eye mi o ṣé ìlàṣọ kò dọ̀tí sílé pé yorùbá yẹn fọ. ẹ gbà ẹni màá mú gbọ́n kété wéré kébé lára rẹ ọ̀rọ̀ lọ́wọ́ kò bí òmò ọkọ̀ níṣe kúpa kú òde yín lẹ́yìn mi. the only advice tí màá fún yín ẹ withdraw wò mí Ah. even ọmọ tá à ń sọ̀rọ̀ èmi ò bẹ̀rù lọ́hùn pé kọ́tà mi kan bí lọ́mọ. Ah. dáàdì ẹ̀jẹ̀ ká máa lọlé. ẹ bó di rẹ́dì ẹ̀yin lẹ́ ń dì ilé ẹ̀. ọmọ mi sùn màmá mọ́lẹ̀. láàrin iṣẹ́ ajá. mo yà mú di rẹ gúnlẹ̀ níṣẹ́. èmi náà lè rọgbọ́n dá sí tẹ́ ń yìí mo fẹ́ dá sí ẹ ṣáàtú mi bàbá ọ̀gá mi. gbogbo àwọn orúkọ ọlọ́run tá a fẹ́ pè aago mẹ́ta la gbọ́dọ̀ pè òní sì ní kò gbọ́dọ̀ dọ́là wá láṣẹ fún ọ gbogbo ẹ̀mí ibi ẹ̀mí òkùnkùn tó ń gbénú ẹ láti òní lọ ó yá kó pòórá lórúkọ jésù. ṣé o fi sẹ́nu ni. o tẹ́ àwọn eh, student ẹgbẹ́ àtàwọn tíṣà kí ló dé. mo kàn máa ń sọ fún wọn pé mi ìṣẹ́gbẹ́ wọn ni. i see ọmọ yìí ó ní ìdílé báńkì. surely reap. You don't believe ọ̀la. Ìyá òkun ọdún There is nothing.